àìmásìkò ló ń dààmú ẹ̀dá o ọ̀rọ̀ wa lọ́wọ́ olúwa ló wà o bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ èmi àti ọwọ́ ta ló wà ọwọ́ olúwa ló wà bẹ́ẹ̀ ni àìmásìkò ló ń dààmú ẹ̀dá ṣé wá rí àsìkò èmi àti kó sọ̀ wá sówó kó sọ̀ wá sọ́mọ àìkú balẹ̀ ọ̀rọ̀ òun bí ayọ̀ kò ní ṣe ni kò ní dẹ́kun nínú ilé tiwa ṣé rí àsìkò tiwa àní fún àìsàn ló gbà ọ bẹ́ẹ̀ ni ó àdẹ̀ ní fún àrùn ló gbà nítorí owó ajé a máa ṣe ilé wa máa fi ṣe ibùgbé bẹ́ẹ̀ ni ẹ̀yin tèmi tẹ́ ìjọ wà nílé èmi náà ni ọmọ yín lórí ètò wa yín ó wọ̀kọ̀ ó wọ̀kọ̀ ó wọ̀kọ̀ aláyé mi Miliki Express lẹ́tọ̀ ó yá ṣe kí ni ló bẹ́ẹ̀ sweet sixteen program forever entertaining fájì tí ò lẹ́gbẹ́ fàájì tó ń ṣàn ní pẹrẹu ijó tí ò láfiwé bẹ́ẹ̀ ni orí ibo ni Miliki Express nìkan ni ẹ ti máa bẹ́ẹ̀ mi ọmọ yín tí ti ń gbọ́ from a eh, to the y eh, to the o to the d to the e to the j and to the i tẹ pé pọ̀ tó dọdún di ó di Ayọ̀dèjì ọmọ Ògún kọ̀ọ̀yà èmi là ń pè ní méjì sọ̀yìn ọmọ ògbébìnrin ta fowó ra abídí abídí gbéni obìnrin ògbéni ọmọ balógun dòdò ń dáwà ọmọ káwò ká bíyèsí o bẹ́ẹ̀ ni ewọ́lá gbé fún yín lórí ètò lẹ́ni ètò wa ètò yín Express bẹ́ẹ̀ ni tẹ́ bá gbọ́ ni pé ọmọ tó bá pé ten tí ò rí nǹkan tẹ̀ mọ́lẹ̀ ó pé twenty kò rí nǹkan tìṣubú ó pé thirty kò rí nǹkan tankoko ó pé forty kò rí nǹkan fọmọlẹ̀ tẹ́ bá pé fifty akọ́ máa ṣe kí ni a máa fi kiri èmi àti yín àní ṣe kí ni àní fi kiri bí a fi ayé ṣùgbọ́n lórí ètò lẹ́ni kí la gbé wá fún yín nǹkan tó ṣe kí ni tó tún yàtọ̀ tó tún yàtọ̀ sí tí àtẹ̀yìn wa lọ ní báyẹn jẹ́ a sí abala entertainments gist ká lọ gbọ́n tó ń ṣẹlẹ̀ ń bẹ̀. ẹ káàbọ̀ padà sórí ètò wa ètò yín Miliki Express bẹ́ẹ̀ ni Miliki Express lè tó ètò ní Miliki Express ṣàwárí abala tí a wá fẹ́ bọ́ sí i àwọn èèyàn mọ̀ wọ́n pé lọ́dún tó kọjá ẹni báyìí ṣe dáadáa o Small Doctor ṣe dáadáa lọ́dún tó kọjá o Wizkid ṣe dáadáa o Davido àwa fẹ́ lọ gbọ́ lẹ́nu àwọn èèyàn pé ta ni ẹni tó ṣe dáadáa ní agboolé ti orin ìyẹn ti hip hop ta ló milẹ̀ títì ní ọdún tó kọjá àwa lọ gbọ́ lẹ́nu àwọn èèyàn níta ah ṣọ́kùnrin ni o àbóbìnrin ni o kí lórúkọ nítorí kí ló dé tiẹ̀ kí lẹ rí tẹ̀fi ni pé ẹni yìí ṣe dáadáa ní ọdún tó kọjá ìyẹn twenty eighteen ni pé ẹni yẹn ó ṣe kí ó ń mì gbòòrò títì sí nítorí tábà ní pé ká wo àwọn orin tó ń rìn gbà yẹn máa gbọ́ we if we no get money wetin we gain o. Oh wetin we gain inú yẹn ti máa gbọ́ for your case o lélẹ́lẹ́ for your case o ẹ tún gbọ́ yẹn náà tó bá tún rìn síwájú ẹ tún gbọ́ dáàdi mi ò lówó ṣùgbọ́n mo lọ́lọ́run ẹ tún gbọ́ yẹn mọ́mí mi ò lówó ṣùgbọ́n mo lọ́lọ́run let me hear you say I pray I pray I pray ẹ jẹ́ aṣọ ayédókè lọ́ọ̀ ká lọ gbọ́ lẹ́nu àwọn èèyàn. Ah, Wizkid ni mo kọ like àwọn orin tó máa ń kọ and then àwọn lyrics ẹ náà mo like ẹ mo máa ń enjoy ẹ gan. Davido ni ah kò like ẹ tí bóyá máa ń kọrin ẹ. olórin tèmi fẹ́ jù tí mo fẹ́ràn jù Davido ni ah mo kàn máa ń like àwọn orin ẹ̀ ṣá máa ń like orin Davido mi ìmọ̀ reason why tí mo tẹ̀ fi like ẹ̀ mo kàn like orin ẹ̀ bí a tó kó tó wá jọ ọmọ Ọ̀ṣun state tó jọ ọmọ ìlú mi tó yẹ kí n like ẹ̀ mo kàn like ẹ̀ ṣá. Ah, èmi máa ń sọ pé Wizkid ni o ah, nítorí mo rí gbogbo ohun tó máa ń kọ máa ń wú mi lórí so mi ò like mi like gan fans ẹ̀ mo jẹ́ so Wizkid máa mú. Ayéfẹ́lẹ́. Kí ló Ah, mo kàn máa ń gbádùn orin ẹ̀ tí bá ń gbọ́ ó máa ń mú mi tún rìn súnmọ́ lọ́hùn tún dúpẹ́. bẹ́ẹ̀ ni ẹ̀yin tèmi nílé ọ̀rọ̀ lẹ́gbọ́ lẹ́nu àwọn èèyàn pa ẹni báyìí ló ṣe dára lọ́dún tó kọjá o ẹni báyìí ló ṣe dára lọ́dún tó kọjá o tọ́ba ní pé kémi náà wá ṣe kíni tọ́ba ní pé kí n wò ṣáìdì ọ̀dọ̀ mi kí n wò ó pé ta ló mi ọdún tó kọjá ta ló mi dára tó jẹ́ pé ó kọrin orin yẹn ṣe kíni ó gún mi lórí ó bust head mi ó bust brain mi like ó shake mi ó mì mí anywhere tí bá wà kí n gbọ́n àánú balùwẹ̀ tí bá fi lè gbọ́n orin yẹn lásán máa ṣe kí ni ẹni máa jó when the gbedu dey enter body yeah enter body bẹ́ẹ̀ ni olúwa Burna Boy bẹ́ẹ̀ ni Burna Boy ló ṣe kí ni òun ló mú yẹn lẹ̀ àìfó enter mi bẹ́ẹ̀ ni tọ̀dọ̀ mi nìyẹn tọ̀dọ̀ mi gángan mo sọ yẹn pé ẹni tí ó wù mí lórí lọ́dún tó kọjá twenty eighteen òun náà ni Burna Boy àwọn èèyàn ti gbọ́ ti gbọ́ lẹ́nu àwọn èèyàn ní báyìí bá ti ṣe gbọ́n yẹn ká ṣe kí ni ká farabalẹ̀ lọ jó sí pa ṣẹgbọ́n By drẹ́mù ó wá ṣe kí ni ó wá feature ọ̀gá ẹ̀ Davido lẹ́yìn tó bá jó pa àṣọ àlọ́ jó sí ọ̀gá ọ̀gá ọ̀gá from Yemi Alade bẹ́ẹ̀ ni tí wọ́n ti ń gbọ́ àwọn yẹn tí mo ń àwọn African stylish like àwọn máa ń fún wa ní culture kìíní yẹn nípa Africa wọn jẹ wọ́n máa jẹ́ ká mọ̀ ni ká lọ jó sí ọ̀gá lẹ́nu Yemi Alade ẹ̀yìn tèmi ó yá ẹ fò sókè kẹrẹ ẹ rọra ẹ má ẹ má rèé kúrò lórí bàtà ẹ nítorí ẹ má ṣe kí ni ẹ má jó ẹ má jó ẹ jẹ́ àkọ́ ọlọ́gbọ́ ti dremel pa lórí ètò wa ètò yín Miliki Express dáàdì mọ́mí ẹ̀gbọ́n mi àbúrò mi ohun tí a ní àǹfààní láti fún yín lórí ètò wa ètò yín Miliki Express ti ọ̀sẹ̀ yìí pẹ̀lú èmi ọmọ yín Ayọ̀dèjì fún àǹfààní ẹ̀yin tẹ́ bá fẹ́ ṣe ìpolówó ọjà lọ́kọ̀ ọ̀jọ̀ kan bóyá ẹ̀wọ̀n pín iṣẹ́ kí ló tóbi ni rárá gbogbo ẹ̀ náà gbogbo kí ló kí ló kí ló need ìpolówó làgùn mu ọjà ẹ gbọ́dọ̀ ṣe kí ni ẹ gbọ́jà yín wá fún ìpolówó ká bá yín polówó ẹ̀ kó ba lè máa ta warawara bẹ́ẹ̀ ni nítorí ìpolówó òun ni àgúnmu ọjà mo tiẹ̀ tún wá ní àǹfààní fún ẹ̀yin tó yẹ pé ẹ̀rí gẹ́gẹ́ bí coming artist ẹ̀ṣẹ̀ ń bọ̀ wá sínú agbo tí ẹ̀ ń wọ́nà láti blow ẹ fẹ́ káwọn èèyàn mọ̀ yín kẹjọ́ kọ́ mọ̀ pé ẹ lórin lẹ́nu ẹ ní verse lẹ́nu ẹ ní punchline ẹ ní reference ẹ mọrin yẹn kọ ẹ fẹ́ káwọn èèyàn gbọ́ yín kọ́ ba lè ṣe kí ni kọ́ ba lè máa gbọ́ yín kọ́ mọ̀ kẹ lókìkí kẹ́yìn náà ẹ ní àǹfààní láti kàn sí wa lórí Orísun nìkan ni bẹ́ẹ̀ ni tí a bá fẹ́ kàn sí Orísun lórí Instagram at Orísun TV lórí Twitter at Orísun TV lórí Facebook náà at Orísun TV tó bá lè jẹ́ pé èmi ọmọ yín náà lè fẹ́ kàn sí lórí Facebook Ògúnkọ̀yà Ayọ̀dèjì Samuel lórí Instagram Mr underscore Deji bẹ́ẹ̀ ni o ẹ̀yin tèmi nílé káfíńrẹ́ àti ayọ̀ pàdé ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ó dàbọ̀.